الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور nípa rẹ̀ sọ́rọ́jù lẹ́yìn yìí àyà tó wà nílẹ̀ àyà twenty one àbí ọ̀tọ́ni àyà twenty one sọ́rọ́jù lẹ́yìn yìí ó wà nínú àwọn sọ́rọ̀ gẹ́gẹ́ bá a ti sọ lánàá tí anábìsọ̀rọ̀ bá wà ní wọ́n tí ànábì tọ́ka wàhálà ló jábọ̀ ní ọdí aláwọ àlè ìpè ọ bá ti máa ka àwọn sóra báyìí ọ bá ti máa kà á fáwọn èèyàn nígbà ọ bá ti máa kà á nígbà tó o bá ń kí ìran bákan náà sóra yìí nígbà tá a bá sàlàyé lọ a máa rí àwọn ọ̀rọ̀ yìí ti tó wá látọ̀dá náà sallallahu alaihi wasallam nípa àwọn àyà kọ̀ọ̀kan nínú súra náà. ọlọ́run bá àdìsọ́ lọ́sọ fún wa nínú súratul Layl bismillahir rahmanir rahim wal layli idha yaghsha. والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا ترجى <clears throat> الله عليك ولا تقوى والليل إذا يغشى ọlọ́run bá ríṣẹ́ ọlábúra fún wa pẹ̀lú òru òru ìdá yẹ́bùṣá yàní nígbà tí òru nígbà tó bá tí ìgbòlẹ̀ àti gbogbo àwọn nǹkan tẹ́tẹ́ lórí lórí lẹ́lẹ̀ pátápátá ọlọ́run bá ríṣẹ́ ọlábúra pẹ̀lú òru nínú sóràtò sàmù a rí pé ọlọ́ọ̀bà àríkẹ́ ọlábúra pẹ̀lú òun náà ẹ̀rì pé bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá ní wàlẹ́yìn ìdá yẹ̀lùsáà níbẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá sọ pé òun nígbà tó bá tẹ́mí ni nígbà tó bá fi kó tó bá túnkù kò àwọn yìí ọlọ́wọ́ bá rí jẹ́ ọlọ́wọ́ tọ́ka wípé bọ́yá tó bá tún gbogbo lẹ́ẹ̀lẹ́ nìkan ni láwọn ọmọ oníṣẹ́ fi sọ pé ìdáyẹ̀ṣà yà nígbà tó bá tún kí ni nígbà tó bá tún gbogbo lẹ̀ tó bá tún gbogbo lẹ́ẹ̀lẹ́ àti gbogbo ti bẹ̀ lórí ẹ̀ ọlọ́wọ́ bá rí jẹ́ ọlá gbogbo ra àbáwa ibnu kathir alayhi rahmatullah wọ́n ní الله عليه وسلم أكرم الله سبحانه وتعالى بالليل إذا يغشى أي إذا غشي الخليقة أو أي إذا غشى الخليقة بظلامه إذا ما يليه في الله عليه وسلم قرى فلوه إن بقى تبقى بقى تبقى ملك ويجب أن يكون الله بعد السلام وأني والنهار إذا تجلى ọlọ́ọ̀bá àdíjọ́lá tó wá búra ó búra pẹ̀lú ọ̀sán ìlà jajàlá nígbà tó bá lágbò ayé bèdèyà ìní wọ́n ìṣọ́rọ̀ ọ̀fìn nígbà tó rú bá ti kíni nígbà tó rú bá mọ́lẹ̀ kò pẹ̀lú gbogbo mọ́lẹ̀ rẹ̀ àti pẹ̀lú ìṣe ọ̀sán nígbà tó bá mọ́lẹ̀ pẹ̀lú mọ́lẹ̀ rẹ̀ àti pẹ̀lú gbogbo ìṣe máa yọ ọlọ́ọ̀bá àdíjọ́lá búra pẹ̀lú ẹ̀ a rí pé ìbúra tọ́lọ́ọ̀bá àdíjọ́lá búra yìí láti lè bàjẹ́ àmọ̀ ìpé nǹkan pàtàkì òun náà ní tọ́lọ́ ọba àdìsí ọlábẹ́ bá wa sọ òun náà ló ti fún wa ọba tí ò bá kúra táà gbọdọ̀ mọ́ gbà gbọ́ ni ó tún wá láti lè san àwọn nǹkan wọ̀nyí láti lè kàn àdìsí tẹ̀síwájú ó ní ọ̀rọ̀ àwọn oníṣẹ́gbé òpin sí bẹ́ẹ̀ ni ọ̀nà méjì náà ni ọ̀nà ìrọ̀ ààrẹ ọ̀nà ló pín sí ìrọ̀ àbúdáyé bin Mas'ud radiyallahu anhu àti Abu Darda ìrọ̀ àti wọ́n yàtọ̀ sí ìrọ̀ àwọn jùmùhù àwọn jùmùhù kà ní òun ni wàlẹ́yìn ìdá ayẹ́bùsá wà ní àhádì ìdá àtàjálá wà zákàrí wà ní òǹkà ẹni tó ti ráà tó wà ní mọ́sánmọ́sánmọ́ alùsàbù ìsmáàní tó rẹ́kọ̀ọ́ náà ní sọ́wọ́ àjùmọ́ rọ́bì aláwọ̀ àrí ó ka wọ́n ka alukur'an àbúdàdà ó ti arákùnrin kan gẹ́gbó ti wà nínú musnad imam ahmad wọ́n ní arákùnrin yìí wọ́n ní nígbà tó wọnú mọ́síláàsì inú damashi wọ́n lọ́wọ́ á sí náfílà arákà méjì nígbà tó wá sí náfílà arákà méjì ó wá sọ̀rọ̀ àdúrà ó wá ní Allahumma rzuqni jalisan salihan ó ní ìrọ̀bà mi dákùn mọ́sà jogún alábàájòkó orí fún mi mọ́sálásí tó wà ilé sí àjòjì yẹn níbẹ̀ tẹ́yàn bá dé tó jẹ́ àjòjì ẹ̀ẹ́rìsìrìsì yóò wá bá jù gbogbo àmúbí ẹnìkan sí òkú mẹ́rin kankan rí àrí

fajalasa lahu Abu Darda Abu Darda ìkanú àwọn sàábì ànẹ́bì yìí nígbà tó ṣe sa Abu Darda bá wọlé ní mọ́sáàsì jẹ́ máṣí ọba jù kọlẹ́gbẹ̀ rẹ̀ ẹ̀rí bọ́lọ̀ ọba àlejò látàdúrà rẹ̀ ẹ̀ ìkanú àwọn sàábì ànẹ́bì òun ló ṣe kí ni òun ló jòkó ó jòkó ti arákùnrin yìí faqala lahu Abu Darda mimman akọni bolo ti wá kọ́lá min ali alkufa min ali alkufa kọ́lá ala kufa lòun ala kufa òun náà lòun kufa lòun ti wá láwọn ìlú kan nílò àwọn ìlú ẹ̀yọ́ قال كيف سمعت ابن أم المكتوم يقرأ والليل إذا يغشى والنهار إذا تجلى أو أصف báwo ló ti gbọ́ tí ibnu omi abu yàrá abdullahi ibn Mas'ud tó jẹ́ pé òun náà ló jẹ́ àfa àwọn níbẹ̀ nínú kúba báwo ni wọ́n ti gbọ́ tí ó máa ń ṣe kí ni tí máa ka Qur'an wá sọ pé qala alqama wàzákàrí wàlúùnsà wọ́n ní alqama yíò nǹkan nínú àwọn ọmọ tí ó wà abdullahi ibn Mas'ud wọ́n ní wàzákàrí wàlúùsà ní tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń ta ní kíni wàzákàrí wàlúùsà. wàfàrà abúdàdà abúdàdà wa sọ fún pé làkọ́sẹ̀ bí ṣùgbọ́n ní rasulillahi sallallahu alaihi ó ní bó ṣe káyì bó ṣe sọ pé ó láwọn tó àwọn tó orí rẹ̀ wọ́n sà wọ́n kó iye méjì bá mi yìí ń ka wà zákàrí wà tó ń sá wọ́n sì sọ fún yá ah, àrárá rẹ̀ kọ́ wọ́n wò pé ah, àbí tó ń gbọ́dọ̀ náà níbi náà kọ́ ni àwọn sọ fún pé wà máa kọ̀ lápọ̀ zákàrọ̀ wà tó ń sá ó wá ní bóò ti gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ọlọ́run gbọ́ lẹ́nu ànábì nínú rìwáyà míì tó jẹ́ ti rìwáyà alimami Bukhari tó wá láti tọ̀ríkù Amash so àwọn sọ wípé àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéwu Abdullahi bin Mas'ud wọ́n wá bá Abu Darda fọ̀tọ̀lábà wọn nígbà wá gbígbé wọ́n tẹ́ ibi Abu wà Abdullahi wà wọ́n láwọn náà ní fọ̀wọ̀jáde àwọn bàkọ́lá kìrọ àṣà Abdullah ó wá níta nínú yín tó lè ka kìrọ Abdullah nínú yín kọ́ọ̀lù kùlùnà gbogbo wọn ni gbogbo alára nìka ẹ̀rí ìjọba àwọn ọmọ tó wù ká ló lè ka kìrọ àti àfà yìí máa ká wọn ni gbogbo wa ni pẹ̀sẹ̀ntà rẹ̀ tí ò lè ka nù ó wá níta lẹ́ni tó hàn sẹ́yìn lọ́ha jù nínú gbogbo wa ọ̀bára kẹ́yìnbá tẹ̀lé ìtàhú yẹ́fra wà lẹ́yìn ìlà yẹ́fra ọwà tọ̀ alkọ́mà báwo ni wọ́n ti gbọ́ lẹ́nu àfáà ní abdullahi bin masoud fi máa ka wà lẹ́yìn ìlà yẹ́fra kọ́ọ̀lá wà zákàrí wà lùmùsà wọ́n ti gbọ́ ti gbọ́ lẹ́nu wọn náà nípa abdullahi bin masoud yóò máa fi máa ka kí ni wà zákàrí wà lùmùsà kọ́ọ̀lá aṣáájú alì sẹ́lí tó rasulallah sallallahu alaihi wa sallam yẹ́fra wà kálá àbúdàdà ó wá fún pé òun ṣe kí ni òun jẹ́ yìí ipe òun gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam ipe Ànábì sallallahu alaihi wasallam kàbẹ̀ wà wùlá yuriduna an aqra wà máa kọ́lá sọ̀ zákàrà wà lóhùn sá ọ̀rá wọ̀nyí hùn wọ́n wá ní ẹ̀mí ọmọ akákẹ́ni wọ́n ní kọ́lá sọ̀ zákàrà wà lóhùn sá náà so àbáwa ibn kafir alayhi rahmatullah wọn ni wà á gádà kọ́ra àdáàdì kan Mas'ud wà á bùdàrdà wọn ni àbúdá ibn Mas'ud àti àbúdàrdà báwọn tí máa ń kà ti wọn nù wàrọ̀bá àhú àbúdàrdà àbúdàrdà ń tẹ àwọn tó máa ka wà zákàrù wal unsa òun ní ká ní wà zákàrí wal unsa gbogbo ẹ̀ náà ló ti ní kíni gbogbo ẹ̀ náà ló ní túnmà yóò ti dàgbàtà rú wà á mọ̀lì jùmúhùrù ẹ̀ ráwọn tó wá jẹ́ jùmúhùrù ẹ̀ àwọn jùmúhùrù wàkọ́lá òdáàrí kàtà màúwá alìmọ́sùbàtú fi alìmọ́sùbàtú ìmán alìmọ́sùmání ìta ìlàfà àwọn ń tà bó ti wà nínú mọ́sáàbù ìmán káàkiri gbogbo ayé òun náà ní táwọn náà ń yìí tó ó túmọ̀ yìí pé ìtàwọn náà ń ká pèrà àkàní

wọ́n ní láti ìgbà rọ́pìkà láàálẹ́ alábí kọ́lá pàpà sáwé kò tẹ́ bá ń kọ́lọ́ ìgbà ní ọ̀rọ̀ ìlú jẹ́ pàtàkàkà ẹ̀rí nípa bẹ́ẹ̀ ni ìrà àkànáàlì tó bọ́lá wà ní kíláàsì àkùránì máa tó wà láàrin yìí òun náà ní máa masdariya ẹ́ òun náà ní kíni òun náà ní máa masdariya yóò máa túnmà pé kíni wà khalqi zakari wal unsa ipe àti jíjá ọkùnrin àtòbìnrin jíjá akọ àtàbò àti kí máa yóò ti jẹ máa jẹ máa mọ̀ fún kí o máa wá jẹ́ wà lẹ́rìí خلق الذكر والأنثى يوم راتم أطيب يعني أن الله أحسن بنفسه الله عليك لا تبورا فلو على رفي والذي خلق الذكر والأنثى كيف تبورا فلو أبا تدى أقام ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ẹni tó bá wá ṣe kíni ẹni tó bá wá ṣe oṣù tí èsì ẹ̀ látara tó kíni látara pé àtọ́ ó yọ sí ọlọ́ọ̀bá àdìsọ́lá ní kóná wọ́tàkọ́ ó sì páyà ọlọ́ọ̀bá àdìsọ́lá وصدق بالحسنى gbólóhùn wọ̀sọ́jà kọbìlì húsùnà ẹ̀ tó pé alìhúsùnà tó pé lódodo ó gbà lódodo àwọn onímọ̀ nípa tẹ̀síìrì wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nípa alìhúsùnà ìtumọ̀ alìhúsùnà òun náà ní òun náà ní tó dáa jù àbáwọn nínú tẹ̀síìrì àwọn sọ pé ayé ìlú mùjàzáàtì aláàzáàrì yàní tó sì pé ó gbà lódodo wípé ọlọ́run bá lè sí àwọn lẹ́sàn alàdá rí yàní alẹ́sìn ẹ̀kọ́ wọ̀tẹ́kọ̀ ọlọ́run sí àwọn wọ̀tàhálà yàní ọlọ́run bá ó sì sí àwọn lẹ́sàn lórí pé òun náà láti fún un òun sì látara pé òun lá tó wá

inú gbogbo náà ṣe pàṣípọ̀ ni. ìní àdá lóbi ò sọ pé òun ṣe kí ni òun fẹ́ gbí back to nation. ó fẹ́ náwó ní òun náwó tó jọ̀rọ̀ lọ́wọ́ bá àdéjọ́lá ilé ìyá ni ní àdámọ́ ló ti tóun ẹ̀yọ́n tó ń fẹ́ wà náà ni òun náà wá fẹ́ sá padà fún nation. ilé ilé ìwé ti ajẹ́ pé kò ṣe kí ni kò nígbàgbọ́ nípa pé ẹ̀ alùmùjàzá ti bẹ̀ nítorí ṣe yìí kò nígbàgbọ́ pé ọlọ́wọ́ bá àdéjọ́lá yóò san wọn lẹ́sàn. bákan náà àwọn míì nínú àwọn onítàfsír gẹ́gẹ́ bí abdullahi ibn abbas radiyallahu anhuma àti mujahid àti ekirima abubakar wa zayd ibn aslam àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n sọ́dà kọ́ ìlú ọdún náà ayé ìlú kálẹ̀ ya síbẹ̀ ní bẹ́ẹ̀ sì nígbàgbọ́ ike ọlọ́wọ́ bá àdéjọ́lá ẹni bá ti ń ná sójú ọ̀nà ọlọ́wọ́ bá àdéjọ́lá ọlọ́wọ́ máa ṣe kíni ọlọ́wọ́ ó sì máa já ní ìpadà bọ̀ ó ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ àwọn ní ìgbìmọ̀ ọ̀kọ́ta kọ́ tẹ̀lé ọ̀túnra bákan náà a rí àwọn ẹlòmíì gẹ́gẹ́ bí Abu Abdulrahman Abdulani àti Abdulhaq àwọn ní wọ̀kọ́ta kọ́ tẹ̀lé ọ̀túnra wọ́n ní tuma alhusna ayé ìlà ìlà àti yàní ó gba gbólóhùn la ilaha ó gbà ní báwo la ti gba gbólóhùn la ilaha báwo lè yóò ti gbà lódodo gbólóhùn la ilaha rẹ̀ òun náà ni pé ìtumọ̀ ẹ̀ náà ni pé kò sí ẹnikẹ́ni tó ní ìwọ kájọ́sìn fún àyàfi Allah àti Allah subhanahu wa ta'ala nìkan òun ní ìwọ kájọ́sìn fún àdúgbàsọ pé láàmà àbúdá akún ìlàwà yàrá kò sí ẹnìkan tó yẹ jọ́sìn fún lódodo ó jẹ́ pé ìjọ́sìn fún rẹ̀ ẹ̀ ó ló ti jọ́sìn fún tòdodo ní àyàfi Allah subhanahu wa ta'ala gbọ́dọ̀ la ilaha yìí òun náà ni gbólóhùn tí wọ́n máa pè ní kẹ́lìmọ́tò islam òun náà ni gbólóhùn àpọ̀mọ́ òun náà ni ìdáhù ìwú ní islam òun náà ni kọ́kọ́rọ́ ní àti islam ẹni tó bá ti gba la ẹni tó bá gba ẹ sí ni ó ha àná làgbà pé la ilaha illallah àgbà la ilaha illallah àti máa wúlò ayé gbogbo àwọn ọmọdé ẹ̀kún tí la ilaha illallah àti máa fún yà ǹjẹ́ gbogbo ẹ̀ tó wà fún òun náà ní lè jà ní الله عليه وسلم صلى الله عليه وسلم واعلم لا إله إلا الله وسلم لنفسك وللمسلمين الله عليه وسلم صلى الله عليه وسلم في معلم للإيمان ما هو يطلق فلو تعالى كما قال انما العلم يستحل اذا ما مما لا نجيه سكنه ولا نجيه قول نجيه قمع على قول الله عليه وسلم قال لك الشيء الذي قيما نقع لا إله إلا الله bákan náà ọlọ́ọ̀bá àdìsọ́lá ń kú èkú wa ìpèsè kò fẹ́ kankan yóò ní kápá láti ṣe tẹ̀síwá jẹ́ ọ̀gbìn àlìfẹ́yàmà nílà màṣẹ́ ìlànà àfi wọ́n mú mi ra àyàwó àbàwọn náà bá jẹ́ ìlú pẹ̀lú mi wọ́n jẹ́ ìlú pẹ̀lú òdodo alhakuna àwọn onímọ̀ nípa tẹ̀sí wọ́n ní ilà màṣẹ́ ìlànà ìlà àyàwó ìlà ìlànà wọ́n mú àyàwó wọ́n ti kí ni wọ́n ti mọ̀

òun náà fi takò ànábì sallallahu alaihi wasallam náà ní sọ́kọ́ ànábì sallallahu alaihi wasallam pé ọlọ́ọ̀bà àti ìgbàláwà ìlà àtìlẹ̀ lọ́hùn la ilaha illallah yastakbiru. tẹ́lá sọ fún ọ pé la ilaha illallah kí ni wọ́n ṣe wọ́n ṣe ìgbéraga wọn ò fẹ́ gbọ́. nítorí pé àwọn ògbà yìí pé ọba kan tuntun òun náà lọ́yẹ̀ fẹ́ yàrá jọ́ bákan náà ọlọ́ọ̀bà ni sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹ máa ń sọ fún ẹ wọ́n ní àjà àlẹ́ àríwá àtàlá àwọn àhìlá

ó wà sáwọn ìlú tó bá ń sọ ìgbìmọ̀ ilé náà ṣe gbọ́dọ̀ láàyè àìlọ́lá tó láti nínú mọ́jẹ̀mú la ilaha illallah òun náà ní òun náà ní àyẹ̀kí wa ó gbọ́dọ̀ ní àmọ̀dájú nínú bẹ́ẹ̀ máa ń gbà pé ọlọ́run láìsọ yìí máa a gbọ́dọ̀ ní àmọ̀dájú nípa la ilaha illallah àti gbogbo òṣùmọ̀ la ilaha illallah bàbá yìí wà ní wa sọ̀dọ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní nípa kágbà tó ń lọ́nà mùsùlùmí kan kò gbọ́dọ̀ máa ń tẹ̀lé léṣì nínú ọkàn rẹ̀ pé àbí ìsìláàmù lọ́nà ni mùsùlùmí kan kò máa ń tẹ̀lé léṣì pé àbọ́nà bí ìkún bẹ tó lè wá ṣe déédé pẹ̀lú ìsìláàmù mùsùlùmí kan kò máa sọ jáde lẹ́nu wípé ọ̀nà kan bẹ ẹ́ àbí pété ṣe ìsìláàmù nìkan lójú ọ̀nà ojúwú ojúwó abẹ́rẹ́ sáájú kẹ́yọ̀ máa wá sí kíni kẹ́yọ̀ máa wá sọ pé ìná ẹ̀ pé kẹ́nìkan wá sọ pé àwọn tí kẹ́ẹ̀ ló ti kíni àwọn tó kẹ́ẹ̀ ló wọ̀ náà tí mọ́tò ọba àlùfẹ́lá ló ọlọ́wọ́ àlùfẹ́lá yẹn làkọ́jú àbára mẹ́lí làkọ́lù ìnà máa hàn sáré ìsàlá káwọn àwọn ọlọ́wọ́ àlùfẹ́lá ní àwọn tó bá sọ pé mẹ́ta lọ́kàn ẹ̀ ọlọ́wọ́ àlùfẹ́lá ní wọ́n ti dìbò

النبي صلى الله عليه وسلم النبي صلى حديث النبي والذي نفسي بيده النبي لا يسمع بي يهودي أو نصراني لا يسمع بي أحد من هذه الأمة يهودي أو نصراني ثم لم يؤمن بي إلا كان من أهل النار يوم القيامة أو كما قال النبي بورا النبي النبي kò sí ẹnì kankan tí ó ẹlẹ́kùn àwọn kírísítẹ́nì ń sọ ní ìsìn ògbọ́pà ní sallallahu alaihi wasallam àwọn kírísítẹ́nì gan àwọn tí àwọn ọ̀sọ́rọ̀ tó gbé wẹ̀ ṣe kírísítẹ́nì nígbà yà àdẹ́lẹ̀ kò sí nígbà ni wọ́n tó lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn òun náà ló fà òun náà wọn náà làwọn tó máa bá wọn ṣe fàáfà á fi máa ṣàlejò wọn ni pé ẹmú kìrìsìtẹ́nìtì gbólóhùn kìrìsìtẹ́nìtì ẹmú wá nínú báyìí ẹ ibi ibi tí jésù ti débi tó ti pé ẹ̀sìn rẹ̀ níbi kìrìsìtẹ́nìtì jésù pé wàá pé tó tẹ̀lé kan ní kìrìsìtẹ́nì wọn ni ẹmú wá nínú báyìí wọ́n sì wá wá wọn kò wọn ò débi wọn ò rí kọ́dọ̀ gbólóhùn báyìí kù tí wọ́n wí

قد حرفوه قد حرفوها قد حرفوه حرفوه وبدلوه wọ́n ti gbé ìyẹ́ wọ́n ti dí gbogbo àwọn ọ̀tọ́fà lẹ́sìn ìgbẹ́ òun náà ló fà jẹ́sì máa rí kíni jẹ́sì máa rí báṣán oríṣiríṣi ṣé ọ̀rọ̀ ọlọ́run náà ni wọ́n á ní báṣán tọ́lọ̀ náà ló sọ báṣán kan ẹ̀yẹ́ tó wá ní ẹ̀bí àbí ẹ̀bí náà máa ń tẹ̀lé eré ọ̀sìn amẹ́ríkà ẹ̀bí náà yóò fi ní amẹ́ríkà ń kiri kan ẹ̀ ṣe ṣe ẹ̀ máa wá kó báyìí

ọlọ́ọ̀bá àlejò láti sọ fún wa wípé ànábì Ìsá àlejò sàlám inú àsọọ́lẹ̀ tó sọ ọ́lẹ̀ fáwọn àwọn ọmọlẹ́yìn rẹ̀ inú àsọọ́lẹ̀ tó sọ fún àwọn àwárí yìí tó sọ fún mẹ́rin àsọọ́ yìí ilẹ̀ wà nígbà tí ó fàsọọ́lẹ̀ fún wa ó ti fàsọọ́lẹ̀ ó ní sọ fún pé òjijì ọlọ́wọ́ bá láti gbé òun mo sì wá láti wá tẹ̀lé láti wá fún ilé òun nípa òjijì kan ní pọ̀ lẹ́yìn mi orúkọ rẹ̀ jẹ́ ahmed ọ̀làmà àwọn ìgbèrè ọ̀rù nígbà tó wá bá wọn pẹ̀lú pẹ̀lú àlàyé ọ̀rọ̀ àwọn nàbọ́rọ́ àtàwọn yẹ̀wúdí àwọn náà mọ̀ wọ́n fà nàbí sọ̀rọ̀ àwọn ìṣọ̀lá bọ̀ kọ́lá àwọn retí ànábì àwọn ìgbà tó kàn wá sí wọ́n ni pé ibi tí wọ́n ti ń retí rẹ̀ ibẹ̀ kọ́ ló ti jáde òun náà ló fà tọ́jú kékeré tọ́jú wá kọ̀ jálẹ̀ tọ́jú láwọn nígbà nítorí pé látara ànábì Ibrahim alayhi salam ànábì Ibrahim mo ó ní ó sì ní ìfàyè. ìsáàbù yìí látara ìsáàbù òun náà ní àwọn àdébù tí wọ́n jáde yàkúbù jáde látara ìsáàbù látara ìsáàbù látara yàkúbù ẹ̀ yusufu jáde àwọn ọlọ́run tí wọ́n jẹ́ àwọn àwọn wọ́n wá bẹ̀rẹ̀ sí jáde láti gbà látara àrọ́mọdọ́mọ ọlọ́run bá ọlọ́run mú jáde látara àwọn ìgbà àbọ̀ kàti pé ibi tí wọ́n lẹ́lẹ́ ìgbà kékeré pẹ̀lú ìgbà wa nígbà tó wá di pé ọlọ́ọ̀bà àti ìjọba wa gbé àlẹ́ ìdíje ó wá gbé ìdíje látara ẹ àwọn ọmọdé wà lẹ́yìn ìfààyè eléyìí náà lùkà wàhálà wọ́n ti mà tẹ́lẹ̀ wọ́n ti mà bá lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìṣọ̀lá wọ́n ti mà bá lẹ́yìn pọ̀ òun náà ló pàtó jẹ́ pé àwọn tó jẹ́ pé àwọn dúró pẹ̀lú òdodo nínú wọn gẹ́gẹ́ bí àbúlá ìlú sàlámù abdullahi bin òun padà sí ní òun padà gba islam nínú àwọn yahudi ó padà gba islam nítorí pé nínú àwọn nǹkan tó wù ú lákọọ́lẹ̀ nínú àtàwọ̀rọ̀ ó rí àwọn àpẹẹrẹ ọlọ́wọ́ bá àdéjọ́ láti kúrò sí àdéjọ́ sallallahu alaihi wasallam ẹ̀ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ẹ̀jẹ̀ yóò ìtọ́lọ́wọ́ bá láti rẹ̀ ó wá rí ó wá lọ nínú àwọn abẹ́rẹ́ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àlẹ́ sallallahu alaihi wasallam òun náà ti pé kí ni oúnjẹ ẹ kí ni ọkọ̀ àkọ́kọ́ oúnjẹ táwọn ará àlẹ́ àlẹ́ òye àlẹ́ sallallahu alaihi wasallam wá sára ìlú pé àkọ́kọ́ oúnjẹ táwọn àwọn ará àlẹ́ òye òun náà ni ìyáàdàlú ẹ̀bí àṣùbù òun náà ni ẹran àlékún kan tí máa wà lókè ẹ̀jọ́ àlẹ́ṣùbù kí náà pè ní àlẹ́ṣùbù òun náà lẹ́gbẹ̀ẹ́

àmúgbáyé tó omi obìnrin olówó ṣe kí olówó tó wá síwájú títọ ọkùnrin ó tó wá gbàtọ́ bá lájọ sípọ̀ ẹ jíjọ yóò ṣe kiri yóò jẹ tuntun yìí fún àgbà wá bèrè àwọn bèrè ìta ọwọ́ akọ pé àṣàlù ànàkàrà ìṣòwò ọwọ́ alóhùn jẹ́ ìgbé àdébí sọ̀rọ̀ àwọn àdébí sọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run nítorí wá tẹ̀sí àdébí gbólógbé tẹbí mo tó kà nínú báyìí ní o tó kà nínú àlèyé lọ́wọ́ àwọn bàbá sọ ní báyìí ìjọba yóò gbà wọ́n inú tó kà nínú àlèyé abúlẹ́bìn salam àwọn yahudi wá kọ́ adọ́ àdẹ́bìn sallallahu alayhi wa sallam àdẹ́bìn abúlẹ́bìn salam wá sọ fún àdẹ́bìn sallallahu alayhi wa sallam pé táwọn yahudi bá dé ẹ béèrè mi nípa béèrè lọ́wọ́ mi ẹ béèrè lọ́wọ́ wọn nípa mi pé kò ní mo jẹ́ síwájú kó tó sọ fún ọ abdullahi sọlá ọwọ́ wọlé ẹ̀ ọ wọlé sí yàrá kan lọ́dà àdéhùn sọlá sọlá àwọn òbí wọlé wọn ò mọ̀ yí pé ẹ̀ wọn ò ọmọ tó wà nílé abdullahi sọ fún wa pé sábà máa pé mo ti gba islam tó tó dé ìrọ̀ nípa wọn ó ní ilẹ̀ ìyàwó ọ̀hún ilẹ̀ ìyàwó ọ̀hún gbòòrò ó ní wọn a máa ṣe kí ni àwọn a máa fún a máa parọ́ mọ́ yẹn pọ̀ wọn a máa bu pépélé wọn a máa bu léyìn àlejò wa béèrè ya abdullahi salam níbo ló ti ṣẹ́ lọ́dọ̀ yìí wọ́n ní à èèyàn ńlá lè dákọ̀ ọ́n bí àgbà yorùbá yorùbá ó ti rẹ̀ bá pé yá akọ́ ni àti kí ni àti sàlá lè yàrá àbíláì sàlá lè dákọ̀ èèyàn ńlá nù báyìí nà wọ́n mú báyìí nà àyà rẹ̀ ni kọ́dà àwọn tí wọ́n bí ẹ àwọn ọmọ àwọn ọmọ àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń wọlé àwọn abẹ́rẹ́ sí fi àbíláì sàlá lè dákọ̀ sẹ́wọ̀n pé wọ́n ti wọ pé ẹ̀dá òbí kò òun ló nímọ̀ dáadáa nínú wọn òun yóò lè kó wà yìí àti wá ní tí wàá lè fẹ́ sọ tó bá gba ìsìlámù ní àwọn àgbà òun bá òun dáa ṣé ọlọ́run sọ fún ìsìlámù kẹ̀ abúláyé fún sàlám tó bá jáde fún wọn tó bá jáde fún wọn láàrín àwọn ọ̀la wàá sábà lọ sí ọ̀la ọ̀sẹ̀ ìlà lẹ́sẹ̀ sẹ́nà àwọn yòówù bíi àìlójú bíi lẹ́sẹ̀ sẹ́nà àwọn bá yí ọ̀rọ̀ padà wọ́n bá lówó àdáwò náà wọ́n mú un jáde náà àwọn abálá rẹ̀ tí ó ti fún ni wá ní wọ́n tẹ́ máa ń ṣe nù ẹ̀ kó èyí tó lélẹ̀ tí ó tẹ́ mọ̀ láti kí ni wá. tó fún wa bẹ́ẹ̀ tó tó àwọn ẹni tó ti bàbá láì fún ọ̀la fún àtàwọn sọ alẹ́nìkú màgbé à ìdí ẹ̀ ìdí àgbà ìgbàlá ó wà wọ́n délé délé lòótọ́. eléyìí ló ń túmọ̀ fún wa pé àwọn tó bá ti kí ni àwọn tí wọ́n bá wọ́n bá ti lè sọ báyìí kò jẹ́ òsínà lóòótọ́ àlejò òsínà ìgbà ìgbà nítorí pé inú báyìí mọ̀gá náà wọ́n ti yí ọ pé nígbà táwọn ìgbà ti dé òun ni gbogbo ìgbọ̀dọ̀ tẹ̀lé kò gbọ́dọ̀ tún sí nǹkan tàbí màtẹ́ màtẹ́ òun náà ló bàtà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó jẹ́ pé tí wọ́n ní báyìí sí òun tó ṣẹ́gẹ́ni ìlú tó tún mọ́ jù tí wọ́n lé àwọn òdodo tí wọ́n ṣẹ́gẹ́ni tí wọ́n fi pamọ́ bẹ́ẹ̀ nígbà wọn padà wá lọ ẹlòmíì ẹlòmíì ọkàn rẹ̀ gbé má ọ̀pọ̀lọpọ̀ wọn padà gba ìṣúná ara wọn fẹsẹ̀ pásítọ̀ náà tí wọ́n lé ọlọ́run padà sẹ́lẹ̀ mẹ́lẹ̀ ìṣúná fún ọlọ́kàn wọ́n lè fi àá àti ìfúnká àti èyí àbá kan tara wa ni bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní mímọ̀ nínú wọn àwọn ni wọ́n tàn wọ́n àwọn tí wọ́n rí báyìí ni wọ́n kọ ní èdè ìṣẹ́gun rẹ̀ èdè ìbú òyìnbó ìṣẹ́kọ̀ọ́

títí náà fi já wọn kù tẹ́sí já wọn kù wọ́n padà wá gbé àwọn lọ àwọn lọ sí sílì kan fáwọn ní ó ó ní láìpì kan bẹ tó lẹ́ pé àwọn ọmọ yẹn kankan jáde ní kankan kan wọ̀ ó ní bẹ̀rẹ̀ bí ó ní kọ́ àwọn ní èdè yẹn ibú kí ló fà níbi wá débi inú báyìí ó láwọn náà tó wá ń pe àwọn tó jẹ́ lọ́tún sí àwọn ọ̀gá fáwọn olóhùn àwọn àwọn àtàwọn àwọn àjọsọ̀ ìjà àwọn àti ìjọba ìgbà tó fún ọ̀nà tó yẹ ní ó jọ wọn lójú ó làwọn ẹgbẹ́ báyìí ẹja ló lè fi àwọn tó mọ̀ jù wá lọ àwọn àlejò tó lọ wọn àwọn àlè ní orúkọ báyìí báyìí báyìí àwọn àfi àwọn òní ẹni ẹ ti wà náà nù pé àmọ́ ò kì í ṣe ìgbà tí wọ́n mọ̀ bóòlù àti wá ní ọjà àgbà síta ẹni ẹ wá sọ fún ọ pé ṣe bá wá mọ̀ pé ọkàn yóò lè gbé ẹ̀yìn náà máa ẹni máa tó nǹkọ́ àwọn ẹni àmẹ́ àmẹ́ àwọn ẹni náà bẹ́ẹ̀ máa tó pé wọ́n tó nǹkọ́ lọ́pọ̀ kéèké gbàdé máa rẹ́ síta sẹ́ni tó ti dáwó ẹni ìlú wọn pàápàá tó ń padà wá dé ẹni wọn á wò pé à ẹni èyí ti lọ́bí ẹ̀ máa tọwọ́ bò wọ́n wá gba ìsìlámù wọ́n ti máa ń sọ sẹ́yìn tó gba ìsìláàmù tó ní ogun ẹwà wọn ti gbé yìí nígbà táwọn mùsùlùmí gba ìsìláàmù báyà lẹ́yìn ọ̀la wà lẹ́yìn ẹwọ́ fún wọn nítorí náà ẹni tó bá gba ìsìláàmù láti tòlá wà yìí kí wọ́n á rí àwọn pàṣẹsíkà àbí rí àwọn ìpínlẹ̀ kọ̀mọ́kan díẹ̀ yóò jẹ́ nínú táwọn tàbí àlẹ́lẹ́ yìí àwọn bìláàlì wọ́n máa wá sọ fún wọn pé ààyè áfíríkà láàtà wà lóòzà àti kó gbà yí pé láàtà àti òòzà àwọn ọlọ́run rẹ̀ àwọn àmàlà ara o àhàdùn ní àhàdù ọkàn tuntun ọlọ́run ọkàn tuntun ọlọ́run wọn àti àjọ ilẹ̀ nínú wọn tẹ́lẹ̀ tí wọ́n kú lórí ẹ̀ sùmáyà òun náà àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ pa kí náà pa á lé lórí ẹ̀ wọ́n pa á lóko látàrí tó gba ìsìláàmù alábìsọ̀lọ́ àwàlẹ̀ ọ̀sọ́là mọ́ máa kọjá lọ nígbà nígbà yìí wọ́n máa fi ájì àwọn alùyá ti dáàbì àtàwọn fámìlì ẹ̀ àtùmáyà oko wọn àwọn tèbèrè kan á fi àjẹ wọn ànábì yóò sì tó bẹ́ẹ̀ pé ọ̀bùrọ̀ ní àlàyé àti ànábì yóò ẹ̀sà ẹ̀mà ní ìṣòro náà ní àyè náà máa ó dé ìjẹ́ náà ẹ ní pé kí ni àdéhùn tọ́lọ̀ ànábì òní kápá kankan láti bẹ̀rẹ̀ ìgbàkalẹ̀ gbà. kọ́dà ìgbà míì wà nínú àwọn sàádà ànábì tó jẹ́ pé ó gba Islam ó sáfù lọ́dọ̀ ẹ̀sìn àwọn tòbí tí wọ́n jẹ́ olówó rẹ̀ tí wọ́n jẹ́ ọ̀gá rẹ̀ tí wọ́n fi àjẹ́ wọ́n táwọn bá nìkan náà lọ́dọ̀ olóòtú Islam wọ́n ti dé nígbà ọ̀yá káwọn àjọ bá dá padà fún wa ànábì tó ń lọ ẹ̀sìn àlọ́ nígbà wọn padà yá kí ló padà tẹ̀lé ìsáàbù padà kàkà lójú àwọn tètè nínú náà wọn padà wá ń sá kíjo kíjo tẹ̀lé ẹ̀rí nígbà bá dùn mọ́ta wọn bá lùkù wọn sá káàkiri ilé òfẹ́ lórí ìmọ̀ ọ̀nà ògbà wọn bá tún jẹ́ kíkà ìsáàbù tó ń tàdé bẹ́ẹ̀ òun náà ló fà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń fúra padà wá sí ilẹ̀ sínú náà bìbí dá àwọn àbá ọgbẹ́ tó ọ̀dà afúrá bàbá yìí nígbà tí mo dé inú wa wípé àlẹ́ na nípa ajẹ́ ìgbókè ajẹ́ ìgbókè ọlọ́run ní àlìyàkín wà ní mọ́jẹ̀mú rẹ̀ àmàdájú tó jẹ́ pé àmàdájú kò gbọ́dọ̀ sí níbẹ̀ kò gbọ́dọ̀ sí àlùmọ́náàtì ní ṣáàp kò gbọ́dọ̀ sí èdè ìṣẹ́ ìwọ̀n òun bá ẹ̀rọ ìwé tí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n ń kà sí pé ẹ àwọn akíkítẹ́ ní wọlé ní bá bá rẹ nígbà tí ó tún parọ́ nígbà tí àlẹ́ ìwọ̀n tọ́lì ni wọ́n ilẹ̀ òkú máa lẹ́yìn tí ogun ilẹ̀ jẹ́jẹ̀ àwọn tí sẹ́yìn méjì kan àwọn wá débi ní àwọn wá bá lẹ́sìn ọ̀la àrẹ́sán àwọn wá bá lẹ́sìn lójú rẹ̀ ni wọ́n bá jẹ́jẹ̀ rẹ̀ ẹ bá sí ẹ bá sí sí ẹ̀ nílòó níta. òkúkú bá àwọn nǹkan wọ̀nyí ara pẹ́kẹ́ ni ara tó ẹ̀ ti déyàn ti òye yẹn láì láì láì lọ́wọ́ kò ní òun náà ní kíni òun náà ní àtúndè mú àìláàbì ìgbàgbé láìláà ilẹ̀ láàrú agbọ́dọ̀ gba láìláà ilẹ̀ láàrú nínú àti gbogbo bí láìláà ilẹ̀ láàrú àti wájú wa ọ̀rìsáàlì látara bẹ́ẹ̀ ìsìláàmù ló ti di ẹ́ lára àwọn ìgbàgbé láìláà ilẹ̀ láàrú àwọn ẹ̀ka láìláà ilẹ̀ láàrú náà gbogbo tá à ń ṣe nínú ìsìláàmù agbọ́dọ̀ gba lórí òdodo agbọ́dọ̀ máa ṣe kíni agbọ́dọ̀ pé kankan nírọ́ nínú táàlẹ́ ìsọ̀lá bákan náà al-ikhlas ikhlas gbọ́dọ̀ wà nínú la ilaha illallah wa fẹ́ yàrá ti fara ìgbà la ilaha illallah àti gbọ́dọ̀ kó ìgbà nílẹ̀ ẹ̀rọ ọmọ ọdún wọn kò sẹ́ni tó tún wá gbà ọ́ ẹ́ wọ́n ní wọn kò sẹ́ni tó tún wá sàánú rẹ wọ́n ní wọn kò sẹ́wù rẹ wọ́n ní wọn kò mọ̀kádàmù rẹ ìwọ̀n tó yẹ pé àwọn oníṣúbí wọ́n ti ṣe kíni wọ́n ti mú ọ ní kíni wọ́n ti kú ọ lẹ́rú

ẹnu wọn jọ́jọ́ ọlọ́run wọ́n ti lè gbà ọlọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ lọ́dún tọ́lọ̀ àwọn àtàbà òórùn súnmínú súnmínú díẹ̀ díẹ̀ ni bẹ́ẹ̀ bá jọ fẹ́ mẹ́rin sọ lè jọ́jọ́ ọlọ́run ọ̀dà kò fẹ́ yẹ jọ́jọ́ ọlọ́run àbí akpari kò fà ẹni tó jẹ́ àkùdé ìdìbò kèké tani òun náà ti tani ẹ́ òun náà ti ìdìrí òun náà ti ìdìrí nígbà tí ìdìrí yusuf ṣe lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá pé àdìsẹ́lì ní ìlàyé ó ní ìlà àtò ọlọ́run dákun ṣe kíni dákun lọ́ni lára ẹgbẹ́ ìdúrà náà ló ṣe kí ọlọ́run sọ fún iná kábínẹ̀ tó sọ rí ọlọ́run ló dáa jùlọ lára nígbà tí ẹnu ìdílé kó dọ́dọ̀ ọlọ́run ẹ̀ ń tẹ́nu lò tọ́lọ̀ wá kó àwọn tó máa lágbẹ́nu máa rù lọ́dọ̀ ọlọ́run ẹnu tí wọ́n jẹ́ ló kiri nínú fojú kẹta nítorí pé ogun ẹni máa ń ṣe ìṣọ́ yóò dábẹ̀ sọ́lọ́ ọba àti ìṣọ́lá ẹ̀ inú wọn láàmà sọ pé nínú ìjọ sí ẹ̀gbẹ́gbẹ́ lára nítorí náà láìlá ìlọ́wà àtọ̀mọ́gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ kó o gbọ́dọ̀ pé nǹkan nílẹ̀ ọlọ́ ọba àdìsọ́lá kó o gbọ́dọ̀ pé ẹ̀sọ́ ọlọ́ ọba àdìsọ́lá fẹ́ dání ó ti gbọ́dọ̀ gbé ìwọ ọlọ́run ẹ̀yìn tí òun wọ́n ma lọ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá nìjọlá òun wá ìsìnkì lọ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá nìjọlá òun wá ipò gíga lọ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá nìjọlá àlẹ́bí wọ́n ìjà àṣà bẹ́ẹ̀ àdìlá tó bá ṣẹlẹ̀ bèrè kankan ẹ̀rí bí àlẹ́bí àlẹ́bí ò sọ fún àlẹ́bí wọ́n bèrè kankan báyìí láti àṣà tó wọ́n fẹ́ bèrè ẹnìtì kọ́lá wọn nínú àwọn sálà wọn ní kọ́lá tó bá fẹ́ bèrè nípa pé nígbà tí okun bàtà rẹ bá ń já bẹ́ẹ̀ ọ̀bà ìjọba gbogbo ọdún ìtumọ̀ ẹ̀ náà ní pé gbogbo kan èèyàn máa fi ọlọ́ọ̀bà ìjọba yìí

tó tàbí pé ìtọ́ wá bèèrè lọ́wọ́ rẹ̀ ó jẹ́ kíni ó ti sálá àmọ́ náà wọ́n bá lè sọ́lá lẹ́kún rẹ̀ ó sí ẹ̀gbáyàwó gbogbo táwọn ẹ̀sẹ̀ lọ́wọ́ náà wà lè sọ́lá máa bèèrè lọ́wọ́ náà ọlọ́run fẹ́ ká máa bèèrè lọ́wọ́ dàrẹ́ kò fẹ́ ká bẹ́ẹ̀ nìkan sí àtẹ̀lẹ́ àwọn ọlọ́run ká fún tàwọn alágbájá yìí ti fẹ́ ní fún mi ọlọ́run ká má bàa nẹ́bí tàbẹ̀lú ni ọlọ́run ká fún tàwọn alágbájá yìí ti fẹ́ ní fún mi ọlọ́run bá lè sọ́lá dàrẹ́ ànẹ́bí tí ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ń fi wa ànẹ́bí tó fẹ́ràn wa tí òbí mẹ́ta ló fọ́ ayé wọ́n ṣe tí kaba wà fẹ́ fẹ́ ànẹ́bí láàbà gùn láàbì ráàmà ní ilé ìtọ́lọ́ ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ànẹ́bí òbí ti panú wa ìlà ní ẹ̀yìdà àṣà ọ̀ṣàlélà tó bá fẹ́ béèrè ìtàbí ọlọ́ọ̀bà àdìgbẹ́lá ìlà wa mọ́ṣẹ́mu

ilé ìkọ́ láwùjọ wa tó pé àwọn èyí ti kà fún ẹ̀lùmí ló ń kórìíra ẹ̀lùmí ló ti dá ẹ̀lùmí ló kórìíra ẹni tó ní ẹnu gbà yóò máa wá bí wọ́n á dé fẹ́rẹ̀ yóò máa bí wọ́n á dé yóò máa bí wọ́n ti lè yẹ ẹ̀lùmí máa fẹ́ tó ní ẹnu gbà níbi láwùjọ àyè ẹ̀lùmí máa fẹ́ ní ẹnu gbà nígbà yọ̀ọ́kẹ́ èyí ti ọkọ̀ bú táwọn ò gbà wọ́n máa sọ wọn ẹni ẹni wo kí tó bo òwò ara rẹ̀ ẹ̀ tí ò jẹ́kẹ́ nìkan kan ó rí àfi àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n sì pé kíni wọ́n sì máa pè kíni wọ́n máa máa lójú ẹ̀rọ ní lágbájá ti mọ̀ pé wọ́n a bá rí gbogbo àwọn nǹkan ẹ̀sìn a bá rí táwọn ẹ̀sìn yìí pé ẹ̀rọ yunifásitì àwọn yunifásitì káàkiri ẹ̀wọ̀ àwọn ọmọ sínú àgbórúkọ rẹ̀ àwọn tọ́lá àwọn tó kíni tọ́lá àwọn tó ìdáì ẹ̀rọ àwọn nínú wọn tó jẹ́ pé òkòtò wọn ẹ̀ yóò kọjá áǹkù sókè yóò ti wọnú yóò ti wọṣú rẹ̀ nígbẹ́ tí ó tẹ́tẹ́ bá rí bá mi sùn ẹ̀ rí pé ó ṣe déédéé súnà báyìí sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá ṣe ní sí àtọwọ́mọdé àmọ́ kò fi ṣe súnà òun náà wọ́n pé ìgbà ń sẹ́yìn yẹn bẹ́ẹ̀ olórí sọ lórí tó wọ́n sọ bẹ́ẹ̀ ọwọ́ àti à olórí tó wọ́n sọ yìí dáhùn tó wọlé sínú tẹ̀sán wẹ̀rẹ̀ sí sí àwọn ẹ̀ka àti ìdùnnú tọ́lá ti fi olórí ìgbà gbé ní ìkàdé ìsìn ògbó ọmọ tẹ̀lé lórí tí àjẹ́ tó bá kọ́ lórí ìtàlápá ìsìn tí máa pariwo yé yé yé ẹgbà àwọn ọmọ pariwo yé kàdé ẹ máa wò pé àti tọ́wọ́ ti gbé wèrè pàdé báyìí ẹ̀rí tó kó ti gbà wèrè wọ́n wà ní wọ́n ti ní ìwọ́n tó kó wọ́n ní wọ́n lajú àwọn òbí mi náà lọ́mọ ó ní ọmọ àwọn náà ó bá gbà wí ìtọ́mọ àwọn tó kí ni ó bá dáyé bẹ́ẹ̀ ni irú nǹkan bá wà ìbáṣà mú mi ó jẹ́ pé ní gbogbo nǹkan bá ti ní bá ti dún ẹ́ àtìbá òkúlù nàbí wọ́n bá ti kọ́ bèrè wọ́n sáré kọ́ bèrè wọ́n lẹ́yìn àwọn tó ń dà káyè lẹ́yìn tó bá ti kọ́ bèrè tó tún bẹ́ẹ̀ wọ́n bá ti àmọ́ tó ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá rí sọlá ni òun náà láti tọ́ ma wá ń ṣe àwọn àníkò tó kéré àwọn àmọ́tò lọ́gbọ̀n ní ọlọ́run tó kọ́ ọmọ rẹ̀ tó súnà olóhùn kọ́ ọlọ́gbà láyé àtàlìsí àmì kí ni ti ṣe ní súnà kí ni ìta ti ṣe gan olóhùn tẹ̀lé lára káṣẹ̀ wá ló sàlàyé òun yín gan ẹ̀ ọwá sọ ọwá bí ra ètò sọ́dà nínú sọ̀rọ̀ àwọn àlejò sọ́dà sẹ́ni ẹ̀ bá sáájú àlejò sọ̀rọ̀ àwọn àlejò sọ́dà kò ní kí ẹ̀ padà lẹ́yìn rẹ̀. ó jẹ́ pé èèyàn lásán làtàn tí ò tó àlejò sọ̀rọ̀ àwọn àlejò sọ́dà bẹ́ẹ̀ bá sáájú àjẹmí àtúntì ẹnu àjọlọ látàárọ̀ àwọn alábàdà ló rántí

nípa yahoo yahoo yóò dá pẹ̀lú irú ẹni tó dáhùn bọ́n sí ìyẹn wò ní kò yọ àìláìláì nítorí pé wọ́n ti ní pé irun bá rẹ̀ kí ló ń ṣe wọ́n ní lórí ṣe ní nígbà tó ti báyìí àtò tó ọ̀gá bá rẹ̀ ló ti lọ ṣé àlejò gẹ̀ẹ́sì ni pọ́blẹ́mù wọn yìí àbíkò mo gbọ́ lẹ́nu ẹnìkan yóò ní wọ́n ní yàtọ̀ ọjọ́ ọba rẹ̀ wọ́n wá ní sí rẹ̀ lókè wọ́n wá ní à tí èdè fẹ́ràn láìlà ìjọba àrẹ́bí ní màgbọ́n nàbí yìí wàjẹ́dàbí yìí ní aláwọ̀ tàbí ìmáà àdébì láwọn kan mẹ́ta kan jẹ ẹ táwọn kan mẹ́ta ibà wà lára rẹ̀ àdébì ni yóò máa rí àjò yìí náà yóò máa ma àjò nígbà tó ní ọkàn rẹ̀ alákọ̀ọ́kọ́ ni àdébì ní ayé fún ọmọ ni pé ó jẹ́ pé àti àlọ́ àti àdébì tó jẹ́ òjì bẹ́ẹ̀ rẹ̀ ó jẹ́ pé àwọn ni wọ́n fẹ́ràn jù ju nǹkan níbi látọ̀ fún wọn lọ. èyí wàhálà máa bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ yìí nígbà táàrí nínú ẹ̀yìn wa kó jẹ́ pé ìfẹ́ ọlọ́run àti láì lẹ́nu ló lékè ìfẹ́ mi ìjọba ìfẹ́ nǹkan ní ó jọba nínú ọkàn rẹ̀ níbi ọlọ́run àti láì lẹ́nu sọ̀rọ̀ tó bá jẹ́ pé òun ló lékè nínú ẹ̀mí yàn kò sí láti ẹgbẹ́ tí ó nira fún yàn wọ́n gbogbo ayé bá nítorí pé ní nítorí pé ìfẹ́ ọlọ́run bá àlejò ọlá àdúrà àti sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ ó ti léde ní ọ̀kan rẹ̀ ẹ̀yìn ìyàtọ̀ pé èyí ṣiṣẹ́ lórí èyí ó ti rẹ̀ lógún ẹ̀ ó tó bá jẹ́ pé ọ̀nà bá tó léyìn lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ọ̀nà akọ́ọ̀tù ń èèyàn kò lọ nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá àdéṣe ọlá àdéṣe àdéṣe ọlá wa ní ọ̀sẹ̀lá ó sì gbé ìfẹ́ àwọn méjèèjì lórí gbogbo ọ̀fẹ́ tèlèmẹ́ǹtì àti wọlé mọ́tàrà ní gbogbo ike bá ń ṣe kíni tó bá tún bá wa ní dára wa bá yá

eléyìí ni ó máa túmọ̀ pé èèyàn gba láìláì lọ́la láìláì òun náà ló bàjẹ́ láàrin àgbẹ̀dẹ́ àtàwọn ará òun náà ló kú ọta wọ́n ti jọ bẹ dáadáa ti rí àwọn láìláì pé ní èèyàn láìláì téèyàn bá ti yìí ó ti ti ó ó ti wà kò tẹ́tẹ́ àgbọ̀dọ̀ tó kíni àgbọ̀dọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ti tó kíni ó ti wà kò tẹ́tẹ́ dúkìá rẹ̀ ti wà kò tẹ́tẹ́ àgbọ̀dọ̀ tó kíni àgbọ̀dọ̀ bọ́ ọ̀nà àyàfi ẹ̀kọ́ Islam tó bá wà ní dúkìá rẹ̀ àtẹ́yìn ẹ̀jẹ̀ àwọn alẹ́ nìkan nìkan àwọn alẹ́ tó tẹ̀lé lórí àwọn àtúntò ìkọlọ̀ owó láyá ìlọ́gbà ó gbà lẹ́nu kọ́lá kò mọ̀ tó gé múlí tẹ́tẹ́rẹ́ ẹ́ ó gbọ́dọ̀ lónú ọ̀sán rẹ̀ kó wá rò pé àà ah, nígbà tó bu dé ni

láti pé káàdà yóò rí ilẹ̀ kan bí àtúnṣe rí náà lò àbí yóò ti kọ̀rẹ́ bí àtúnṣe bẹ́ẹ̀ ló ti yìí. àwọn àtọ́fà rẹ̀ ti pé báyìí báyìí ló tẹ̀lé kùsàmù ọ̀tún ṣe yìí kì ní bàbá rẹ̀ tó jẹ́ zẹ́yìn fúnnà lè hàìsà bàbá rẹ̀ yìí ẹrú ọdúnjà ni ọ̀nkù kàdíjà ló fún kàdíjà tó yà wà ní sọ̀tà wà ní sọ̀tà ló lẹ́rú àríyá wá fún àrẹ́sọ̀ wá wà lẹ́sàlám àrẹ́sì wá kọ́ ọkọ̀ ẹlọ́rùn rẹ̀ àrẹ́sì wá fẹ́ràn rẹ̀ gan débi pé ní gbogbo agbogbo àwọn ìlú ìdí wọn máa ń sọ bẹ́ẹ̀ ìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbọn Muhammad bẹ́ẹ̀ ìbọn Muhammad ọmọ ànábì ni wọn máa ń pè àgbàdo wa sọ ayà kalẹ̀ bẹ́ẹ̀ wá ní ìlú òun bí àbá ìyẹn kó wà áfùrọ̀dù ní kàtà ṣàyẹ̀dá sàlámù ọlọ́ọ̀bá àdìsọ́lá wá fáyà kalẹ̀ pé ẹ máa ti àlà wọn pè wọn ni àbáwọn àbáwọn pàdé sí ẹ máa ti bíi ni ẹ máa ti pè é wà á kọ́kọ́ tó yíta wá eléyìí ni ó jẹ́ déédéé lọ́dọ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá àti èdè eléyìí náà fún wa tó jẹ́ pé ẹlòmíì torí pé ọ̀nkù rẹ̀ ló ọ̀nkù rẹ̀ ló gbé ẹ̀ tó ní ọkọ̀ ọ̀nkù ló pọ̀ ọ̀dọ̀ àbáwọn tó nígbà tí ló àgbà tí kó tó tọ̀ ilé ìgbà ìsàmù àmọ́ èyí tó bá jẹ́ pé bàbá bàbá àyàn èyàn lè bá jọ́kọ̀ bàbá bàbá rẹ̀ àyí bàbá bàbá bàbá bàbá nítorí pé nínú ìṣẹ̀yà ìsàmù ẹ bàbá bàbá bàbá àyàn ipò ẹ á nínú àwọn òṣùlù yẹn náà ni wọn ẹ lè bá jọ́kọ̀ wọn. Àdébìsọ̀ láwàárí ọ̀sán làánú àlẹ́bí àwọn sọ ní gbọ́dọ̀ rẹ̀ pé ana nàbí ìlà àtẹ́bí ana dùnú àti ìmùsọ̀lì àlẹ́bí ló ti tẹ́lọ̀ òṣìlọ́ bẹ́ẹ̀ àlẹ́bí ló àti ìmùsọ̀lì àlẹ́bí ní ọmọ àti ìmùsọ̀lì bákan náà àlẹ́bí sallallahu alaihi wasallam inú àdífù rẹ̀ nígbà táà nàbí sọ̀rọ̀ nípa àlẹ́bí ní nàbí ní àlejò ní tẹ́lẹ̀ ọmọ mi yìí sani hasan ebi ọmọ ebi ọmọ ali ọmọ ọmọ àlejò sọlá wà lẹ́sẹ̀ lọ àlejò ní ọmọ mi tẹ́lẹ̀ sẹ́yìn àtúwà lórí àlejò ní ọmọ ọba àlejò ló ti padà lò láti ṣàtúnṣe láàrin ikọ̀ méjì ní àwọn mùsùlùmí wọn yá ọlọ́run padà lò hasan lè ní àtẹ́lẹ̀ bẹ́ẹ̀ òun náà ní wá ti tẹ́ tó wá jẹ́ pé ọkọ̀ bàbá bàbá rẹ̀ ń jẹ́ ìyóò wọnú òhun ní àbá ìlú. òun bákan náà eléyìí wà lórí bàbá nìkan ni èèyàn lè fi orúkọ ìyá èèyàn lè fi kí ni èèyàn lè fi orúkọ ọmọ àti ìkó ìyá tó tóbi bí òfin tó burú bẹ́ẹ̀. wọ́n lè tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tẹ̀lé òkú bíi ọmọdé bàbá bàbá ìbáyà.

tó àbáwọ̀ ní tẹ̀ láàrin àìmọye àwọn ìlú tẹ́ pé orí olóyún ló gbé ẹlòmí ló fún lórí ẹlòmí ló dọ̀bí gbé fún kí ìfòrí pé kí nǹkan yẹn àtìkò yẹn kéré púpọ̀ àmọ́ ìyá ń tẹ̀ yìí ní oṣù mẹ́sàn-án àyàrí náà máa ti ọmọ gómìnà lọ́sí wọ́ọ̀dù lókù lọ́sí ìgbìmọ̀ máa ti ọmọ gómìnà lókù àmọ́ ọmọ tó ti gbé oṣù mẹ́sàn-án ẹ̀ ìgbòjò wọn sọ pé wọ́n fi ìyáálé rẹ̀ pé ọmọ ìyáálé wọn sọ èyí tó satu, kò pé ọba kó bá fúlàní kò bá wà lọ́wọ́ ìyá wa àyíká òbí ọba àwọn àyà wọn pè wọn ní ọmọ àbùkù mú àbùlà ìyá wa àyíká òbí bí ma nílé àbùlà náà ló Abdullah, ma nílé àbùlà òun náà ní àtúmá nílùú àbùlà òun náà ní ẹ̀gbọ́n àyíká òbí ma kò ń jẹ àbùlà kárí

olóbìnrin olóbìnrin ìsáàmà ìsáàmà tó lẹ́yìn alábi wá fẹ́ràn ìsáàmà yìí lẹ́yìn alábi fẹ́ràn yìí tó fẹ́ràn yìí náà fẹ́ràn àwọn yàrá ti sáàmà ní ìgbà táwọn ẹgbẹ́ ìsáàmà tó dà fẹ́ràn àlejò ìsáàmà náà mọ̀ lọ́wọ́ àwọn ọmọ ọba tó fẹ́ràn yìí àwọn àmà tó kan ẹ̀yìn ọmọ kan bẹ́ẹ̀ àbá láìpẹ́ ẹgbẹ́ àbá ìfẹ́ wojú ọmọ yìí àwọn olùkọ́ wa kó àwọn ọjọ́ ìfẹ́ àti ìdákùnrin ọ̀sán fún máa ronú tó bàbá wa pé bàbá àtẹ́yìn wọn náà wà lọ pé bàbá yẹn bàbá àtẹ́yìn ṣé ìgbà ẹgbẹ́ nù tó kí máa ń tẹ̀lé ẹ̀. Òsáàmà àdébí wa ní àkọ́sọ́sà fún bàbá àǹkọ́ àlàyé àìgbà ìlúwa. Á àdájọ́ ìsáàmà ó ti pa á lẹ́yìn ìgbà tó ti sọ pé láìgbà ìlúwa. Àkọ́sọ́sà fún àǹkọ́ àlàyé àìgbà ìlúwa. Àdébí wa ní ìsìn ìgbéròhùn.

àwọn ti fi wọ́n ti fi na ilaha ẹ̀sùn gba la ilaha illallah ọ̀tọ̀ ọlọ́ọ̀bà àdìsẹ́lá wà ní ìtọ́sáàbù àti ní òkú èyí gbogbo nǹkan a máa ṣe ní ọ̀nà fún àwọn àgbẹ̀ ẹ̀sìn àbá ọ̀dì aláwọ̀ ní gbogbo tó bá jẹ́ dáadáa yóò máa rọrùn fún irú ẹni bẹ́ẹ̀ ara àwọn ẹlòmíì nínú àwọn àwọn onítẹ̀síìrì náà sọ onítẹ̀síìrì lẹ́yìn tó ní àṣà àwọn ní ìyá àní lè jẹ́ náà ìtumọ̀ náà ni pé à ń tẹ ojú ọ̀nà àjẹ́ náà à ń tẹ ọ̀rọ̀ ojú ọ̀nà àjẹ́ náà rọrùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ojú ọ̀nà náà ọ̀lá ìgbogbo ẹ̀ ló léwu àmọ́ bàbá àti sọlá ìwádìí ìyàn inú ẹ̀ yóò máa tẹ ẹ̀rọ yóò máa tẹ ẹ̀rọ ẹ̀bá ti lẹ́rù ní ìṣẹ̀lẹ̀ ìjà ìlú òní wọ́n wá tó lọ rẹ̀ pé gbólógùn tó ti rí àdá ìdókòkò yẹn máa ó ti dókò ní. òun wá bẹ́ẹ̀ sí òun àjà àní olè ní yóò ní lápò ọ̀sán ló ti wà nínú àjà bájà ti ló ti fara mọ́ ìjọ sí ìrọ̀rùn ló ń dá

ọlọ́ọ̀bà ìjọlá yàní tẹ́yẹ̀ bá ń ṣe tẹ́yẹ̀ bá ń gbogbo àwọn nǹkan dáadáa yìí ìdí ó máa jẹ́ ẹ̀sán rẹ̀ òun náà ló ní òun náà ló dáadáa náà ní ma wáyé yìí ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́ọ̀bà ìjọlá ó máa wá ṣe ojú ọ̀nà tó dáa yóò máa ṣe ọ̀rọ̀ fún láti máa ṣe láti máa pọ̀ tún ẹ̀rọ dáadáa ọlọ́ọ̀bà ìjọlá wà á máa nà bá ìdá wọ̀ntẹ́bìnà ọlọ́ọ̀bà ìjọlá tẹ̀wá

ìtumọ̀ ẹ̀ náà ni pé òun tó dání ó ríra rẹ̀ fóun tó dání tí a bá ti wá ríra rẹ̀ fóun tó dání kí ni ìgbẹ́jọ́ padà wá ṣẹlẹ̀ òun náà ni kọ́lọ̀ ọba àlejò ọlá sọ pé bàbá ìyà sí òwú ìrẹ̀ lọ́sùn ọlọ́run ọba àlejò ọlá gbogbo ọ̀nà tí ó gbà rí nira ẹ gbogbo ọ̀nà tára ó fi ní wájú ọ̀gbẹ́dà sí ámà òun náà lọ́lọ́run ọba àlejò ọlá ó fi rọrùn fún ayé ìtọ́rí ti sàrù àwọn nínà nípa jọ sírù ní ìsọ̀rí islam yà ní gbogbo ojú ọ̀nà aburú òun náà yóò máa ṣe kíni òun náà yóò máa rọrùn fún ẹni bẹ́ẹ̀ ojú ọ̀nà aburú òun náà yóò máa rí dáadáa kan ò ní rọ ọlọ́run láti ṣe ọ̀sábì yà sírù wú kí lọ sí ọ̀rọ̀ ọ̀nà aburú òun náà yóò máa ṣe kíni òun náà yóò máa rọrùn fún àbáwá nínú kẹsì nígbà tí wọ́n kọ́mẹ́ntì lórí áyà yìí وأما من بخل واستثنى وكذب بالحسنى كذب بالحسنى يعني أقوى وجوه بجاء القيامة أقوى يرى أي المجازات wọ́n àtàwọn àti wá àti fún wọ́n ta ohun ọlọ́run bá lè jẹ́ láti dé fún ọ ẹ̀yìn tó ní kó bá àti máa sàánú àwọn èèyàn náà ló ti kíní ló fi dé fún ọ ní ara ẹ̀rọ agbára tó ní àti wàhálà ní ẹ̀yọ́ ti wàhálà ní wọ̀ká sábà bìlẹ̀ fún ìsìnà ó wá pe àlẹ́ fún ìsìnà ó pe àlejò àjà ẹ̀sán ìmọ̀fẹ́sàn bẹ ìgbàfẹ́sàn bẹ àbí ó pe láì láì lọ́wọ́ ó pe nírọ́ àlejò ọ̀wọ́ àwọn ọ̀sán làwọn àlejò júwe àwọn èèyàn mẹ́ta àkan fún wa ìtààfin mọ̀ wípé kọ́lọ̀ ọba àlejò ọlọ́bàá tó orí fún yàrá àti ẹ̀sùn àbẹ́lọ́hùn ó sàánú yàrá bẹ́ẹ̀ bá lówó tí yóò bá lówó nìṣe tí yóò bá lọ ṣe láàgbọ́n àwọn lọ́wọ́ tá à gbára wọn pàpọ̀ lájọ kéré bá ṣe fún mánú o. tẹ́lẹ̀ mi bá lówó tán ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n pọ̀ láti kékeré yóò sì tún máa fa dúró nígbà tó bá pè lóko yóò tún máa fa dúró pé à ẹgbẹ́ ìdájọ́ ń tẹ̀lé ní ilé ẹ̀jọ́ pé ayé lóko ẹ̀jọ́ bá bọ̀ láti lè nítorí polówó ẹ̀rọ bá سورة الحلق الله بعد الكلام إن الإنسان لا يكبر الله بعد الكلام يوم يتعين أما يمضي ọmọ ìyá máa zẹ́rù mọ́rí àrọ̀ àrùn sẹ́gìnà nígbà tó bá ti kó rọrùn bá ti kó òkú nílé ìwòrán ẹ̀mí kankan bá ilé kò sí kò òkú sára sẹ́gìnà kan yóò wá rí kíni yóò wá rọrọ̀ yóò wá rí pé yóò wá ṣe zẹ́rù mọ́rí. nínú àdúgbò àdúgbò wà wà yóò sẹ́lá ọlọ́wọ́ apárí afọ́jú àti adẹ́tẹ̀ apárí afọ́jú adẹ́tẹ̀ nígbà àwọn abá afọ́jú ọlọ́wọ́ alámàláìkà ní ọ̀rẹ́ èèyàn wà rẹ̀ nípa pípé ní kí ń wọ̀ kára ìṣòro fẹ́ tó ń tẹ́lá ní pé ojú mi náà ni ojú bàbá ara òun náà fẹ́ máa rí náà kó náà máa gbogbo sí lọ bá ń tẹ́lọ̀ fún orí náà màláìkà wá tẹ́lọ̀ ọlọ́wọ́ ajá ojú rẹ̀ padà fún ọ wá ní kí n tó wọ̀ nínú dúkìá ó dákọ̀ tó wù nínú àwọn dúkìá nínú àwọn nǹkan ọ̀sìn màálù ràǹkúmí àti òun náà ní nǹkan tí ẹnì kọ̀ọ̀kan dákọ̀ náà àwọn kọ̀ọ̀kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó lọ lọ́kọ̀ tó lọ ó ó wá pé òsínì wọ́n fẹ́ ó ní à ó náà òun fẹ́ kọ́ táwọn ìyá tó bí táwọn ìyá tó ń tẹ̀ ẹ̀yẹ́ yìí ló bá lọ ọmọ ẹgbẹ́ apárí ilé ló ń gbé lójú bá ó ní lójú bá ó dá kí ló fẹ́ nínú kí ló pọ̀ nínú dúkìá ó dá akọ tó wù nínú àwọn ẹgbẹ́ tó sáré ó wá fún un ó wá ní kọ́lọ̀kọ́ ọ̀pọ̀ àgbáríkà yìí ó tún lọ sọ́dọ̀ ẹni ẹlẹ́kẹta jẹ́ kíni tó jẹ́ adẹ́kẹ́ ẹ̀wọ́n ọjọ́ tí ọlọ́run kò tóbi ní fọ́fọ́ ládàá àti àkàrà ó tóbi ní kára ó jọ̀lọ̀ bára mi lè ṣe rí òun kò bá tọ síbẹ̀ náà wò pé ó dà pẹ̀lú ẹ̀rọ pípẹ́ àwọn alọ́bẹ̀ àwọn alọ́bẹ̀ àwọn bá àwọn bẹ̀rẹ̀ sí ilé ẹran ìkíní kejì tẹ ti wá di pé àwọn náà ti wá di olówó àwọn àti olówó ọlọ́run wá rán màláìkà nípa lẹ́yìn ìgbà tó ti lówó náà wọ́n á màláìka ní ìgbàtọ̀ sí ní àwọ̀ ní ìgbàtọ̀ sí darí akẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀rẹ́ màláìka wá bá pé àdákùn ṣàánú mu àwọn òrí jẹ́ àwọn òrí mú ní dákùn torí ọlọ́run ìyá ń jẹ́ àwọn bátà kọ̀ ní ẹni aláwọ̀ kọ́sọ̀lọ̀ yóò bá ní bátà kọ̀ ní ìfẹ̀sàn àwọn òlàkàtà tó wọlé bí ẹ̀pẹ̀ báyìí tó sì ní ó wá ní à ó ní

wọ́n láwọn ṣe ọlọ́run sànú àwọn náà ẹ̀ àánú òbí tẹ́lẹ̀ rí báyìí láàá náà rí báyìí láàá rí báyìí láàá rí gbogbo tó bá fẹ́ wọ wọ́n máa gbúlọ̀ lọ́mú tó fẹ́ màláìka wa sọ fún pé rárá òun ní kàkà sí òun ní kàkà sí iṣẹ́ àrè ọlọ́run ló náà ń ṣe ọ ó sì fi ráhùn táwọn tó kù rẹ wọ́n sì fẹ́ yìí pé ó tún wá tàdúrà fún pé kọ́lọ̀ bá ti kí ni kọ́lọ̀ bá fi àlùbáríkà sí gbogbo tó kù nínú dúkìá rẹ̀ so iná ní pé tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́bá ti gíní tó bá ṣe dúkìá fún yàn tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ bá sáànú yàn tí ó bá tó kúnyàn sí ẹ̀mà jẹlọ lórí ẹ̀ ìmọ̀ ṣe gíní ìmọ̀ mú ẹ̀yà kò kí ẹlòmíràn ìwà mọ́sálásí má nítorí pé gíní torí tó ìgbà wọn kò ní ṣe kíni kò ní wà ní kíláàsì má tí ó bá lọ tí ó bá ti jimá yóò wò pé jimá wo ni àwọn kíni máa ń lọ jimá wo lóṣèlú jimá government house òní ò máa lọ nísìnyí àbí jimá yìí tó ti mọ̀ pé àwọn èèyàn lánàá máa ń pàdé bẹ́ẹ̀ kí ló fà á nítorí pé kíni àrò àwùjọ nítorí pé ó yára rẹ̀ pé òun ti rọrọ̀ òun ò ní bùkátà sí ìtẹ̀síwọ̀n. lọ́lọ́wọ́ bá láti sọ fún wa pé ẹni tó bá ṣe kí ni ẹni tó bá wà á mọ̀ àmọ̀ bákìlá wọ̀ sẹ́gìnà ẹni tó bá wà sáhun tó sì rà rẹ̀ kó rọrọ̀ wọ̀kádàbà bìlẹ̀ fósìnà ó sì pé kí ni ó sì fi ọjọ́ ẹ̀sán nírọ́ tó gbà wípé ọlọ́ọ̀bà àdìjọlá yóò san òun lẹ́sàn tó pe láyé láyé láwù nírọ́ ọlọ́ọ̀bà àdìjọlá ní pàtánù yà sí rúhú lè lọ́sọ̀ ọlọ́ọ̀bà àdìjọlá ní gbogbo ní sí النبي صلى الله عليه وسلم من حديث أبو بكر الصديق رضي الله عنه إنه حديث أبو بكر الصديق رضي الله عنه عبد الله بن عبد الرحمن بن أبي بكر الصديق أبا ولا تضرب بارك قال سمعت أبي يذكر أن أباه سمع أبا بكر ويقول عبد الرحمن لي ọlọ́run bọ́ sí bàbá àwọn tí ń jẹ́ dání kí lọ́kọ̀ bàbá rẹ̀ abdullahi tí ń jẹ́ ọmọ ọmọ abubakar ọlọ́run bọ́ sí bàbá àwọn tí ń jẹ́ abdulrahman tí ń sọ pé bàbá tòun náà tí ń jẹ́ abubakar radiyallahu anhu ó ní ó sọ báyìí pé ó sì lè rọ̀kọ́ lè la ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ya rasulallah ó ní mo fèrè anabi sallallahu alayhi wa sallam ana amalu ala ma khurija minhu aw ala amrin ó ní anabi sallallahu alayhi wa ṣé o gbọ́dọ̀ tà ń ṣe yìí ṣé n tó ti parí àjẹ́lé lórí ni ṣé n tó ti parí tí wọ́n ti sílẹ̀ òun náà tó ti jẹ́lé lórí ni àbí nǹkan ẹgbẹ́ ẹgbẹ́ ni nǹkan tó tẹ̀ tó máa ṣẹlẹ̀ òun àti ṣẹlẹ̀ lórí. àwọn bá kàrọ̀ sí aláwọ̀ ẹ̀ ń ṣiṣẹ́ lórí tí wọ́n ti parí ni wọ́n ti parí jẹ́ ìjẹ́lé lórí kọ́lá pàtí ìmàlẹ̀ àmàlì Abubakar radiyallahu anhu wọ́n bá ní sallallahu alaihi wasallam pé kí làwọn ti jẹ́ fún pàtí ìmàlẹ̀ àmàlì kí làwọn ti jẹ́ fún nígbà tó jẹ́ pé ìdí wọ́n ti parí òun là anabi ni kullun muyassaru lima khuliqa lahu anabi ni ẹ máa ṣiṣẹ́ o anabi ni ẹnìkọ̀ọ̀kan tí ẹ rí òun ìtọ́lọ̀ bá torí ẹ̀ dáa ọlọ́run ti ṣe rọrùn fún ẹ̀tọ́lọ̀ bá torí iná dá ẹ rí pé ìwà nánà ni ó rọ̀ ọlọ́run kò sí ẹ̀ tí wà á ti fún tó kò ní kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀tọ́lọ̀ bá lè ṣe torí àlùjánnà dá bẹ́ẹ̀ bá ti kọ́ aláburú tó òní máa ṣe o ẹni wá kọjá sáwọn àlejò ìgbàlejò sálá ìgbàlejò mọ́jà ìmọ̀lú pàtó wá sálá máa ń kọ́ tẹ́lẹ̀ báwọn èèyàn bẹ̀rẹ̀ àwọn tẹ́lẹ̀ kọ́ wọn láburú ìfẹ́ báyìí ló ti ṣe tó wá ti ṣe báwọn nìkú tó wá ti lè sọ̀rọ̀ kan báyìí gbà ní ebi ọwá dé wá sọ̀rọ̀ ẹni ó máa ká báyìí ṣe àti ẹ̀kọ́ parí jù yọ àti akẹ́kọ̀ọ́ àti àyè wà lọ tó wá lọ sọ́yìn wà ní àwọn òṣèṣẹ́ ẹni ọ́ àwọn òṣèṣẹ́ àgbà ní so àlóbi sọ pé àlóbi sọ fún àwùjọ pé ẹ̀dá máa bá a lọ sí ọ̀pọ̀ lómi ẹ̀dáwó lè máa fún ìpàdà wọn. ó gbádùn fún ẹ ọlọ́wọ́ bá àdéjọlá tọ́lọ́wọ́ bá àdéjọlá bá torí ẹ̀dá òun náà lọ́wọ́ bá àdéjọlá ti rọrùn. bákan náà nínú àdéhùn alìkún àdéjọ́lé wọ́n ti ọlọ́wọ́ àdé alìkún àdéjọ́lé ó ní kún náà máa rọ̀ ó láwọn wà pẹ̀lú àdéhùn sọ̀lá àwọn àlejò sọ́lá àbújọ kan nígbà pé ẹ̀ ní iṣẹ́ iṣẹ́ ńlá tó wà nínú màdínà ó láwọn pẹ̀lú àdéhùn sọ̀lá àwọn àlejò sọ́lá àbújọ jẹ̀ náà dán àwọn lọ sí fún kan àlejò wa ní máa ní ìfúnmi àhàdì àlejò ní kò sí ẹnì kankan nínú ní o ìlà wà pẹ̀lú kó tìbà màkàdùhù nínú àlùjáde wà màkàdùhù nínú àlùjáde àyàfi wọ́n ti kọ ààyè rẹ̀ nínú àlùjáde àdá rẹ̀ yóò tí òkú sínú àìjẹ́ náà wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ni àdá rẹ̀ nínú náà wọ́n ti lè wọ́n ti kọ́ yàmì ẹni tí ó wọ́n náà ẹ̀ ó ti wà náà kọ́lẹ̀ ẹni tí ó wọ́n ìjẹ́ náà ó ti gírí ayẹyẹ ó ti wà ní ilẹ̀ òjì ọlọ́ ọba àdìsọ́lá abàlà ànàtẹ́kì ilẹ̀ akẹ́kọ̀ọ́ ni ó tán lọ nígbà tó gbogbo ẹ̀ náà ni ọlọ́ọ̀bá àdìsọ láti kọ́ ètò wọn àlẹ́ sọ̀lá wà lẹ́sọ̀lá fún anábìyẹ ìmánu anábìyẹ máa ń láàbò ìmánu anábìyẹ máa ń tẹ́ wàhùn lórí ìjà ìsáró ní màá fún ìpadà anábìyẹ gbogbo ẹnì kọ̀ọ̀kan ọlọ́ọ̀bá àdìsọ láti kí ni ọlọ́ọ̀bá àdìsọ ló ṣe ìtó torí ẹ̀dá ló ṣe ní ọ̀dùn fún ọlọ́ọ̀bá àdìsọ anábìyẹ wa kàárẹ̀ yìí àlẹ́bí ní ẹ̀rí ẹ̀rẹ́gbá ti ń látọ̀ rẹ̀ ó ti ní ó ti pààyà ọwọ́ ọba àríṣọ́ rá ọdún ìdẹ́kọ̀ọ́ ti lọ́kùnrin náà ó ti gba láàrin ayélujára tó gba tó gba lódodo tó gba ọjọ́ ẹ̀sán lódodo ẹ̀ kọ́tọ̀ lè yẹ̀sí òwú lórí ìdòkùnrọ̀ yàrá á ti ní á ti ojú ọ̀nà dáadáa á ti ní ọ̀rùn fún àlejò wa kà tó ti dé gbólóhùn pé wàá máa nà bá tìlà wọ̀tẹ́ bìnà wọ̀tẹ́ tẹ̀lá bìnà ó tìlà kọ́tọ̀ lè yẹ̀sí òwú lórí ìdòkùnrọ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ ẹgbẹ́ gbogbo táà ṣe láyé ìjọ lóṣù alákọ̀ọ́lẹ̀ wọn àmọ́ nítorí tó ti wà alákọ̀ọ́lẹ̀ wọn wá túmọ̀ pé kíni ipe káwá tún káwá ní máa kíni àmọ̀ ìṣẹ́ àmọ̀ ìṣẹ́ àti ìrìnàjò ọlọ́wọ́ bá àdìjọ lá nítorí pé àwọn tó kọ fún wa tó eléyìí náà yóò bá tó jẹ́ lókè tó jẹ́ pé àwọn àmọ́ra tó pẹ̀lú ọ̀dọ̀ àwọn ọ̀sán àti wọ́n tààrà àgbà yóò fi lónìí tó bá ti lọ́la àmọ̀ ìṣẹ́ wájú àdọ́wọ́ àwọn àdìjọ ìfọ̀rọ̀lá ìjọba tó sàtì pé ilé òun tẹ̀sẹ̀ tó tọ́ gbogbo àwọn àgbọ̀ ìdáhùn òun ìlà ìdáhùn fọ́ọ̀lù àárẹ̀ ọ̀sọ̀rọ̀ báwa rẹ̀ lórí ìlànà Muhammad wàhálà àlùbí wà àbúhàlùbí wàhálà. Naam. Aleykum salaam. Naam. wọ́n ní àgbàlá tó wà nínú ẹ̀sùn lóṣù Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad wọ́n ní àgbàlá tó lára bí àná àgbàlá tó lára bí àná nítorí pé àgbàlá tó yìí ó jáde látara àgbẹ̀tọ́lọ́mọba يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قولوا طلب عليه السلام صلوا أتوجهوا وسلموا أجمعوا أجمعوا من قبرهم أجمعوا إليهم وإذا أولا ما اللهم إلى الله صلي وسلم tọ̀wọ́ dà gẹ́gẹ́ bí àdó àtàlẹ́sọ̀lá àtàlẹ́sọ̀lá pé tá a bá ti gbé iṣẹ́ tá a bá ti tìtúbá alẹ́bí máa sọ pé ìṣẹ́kùrò lé àfihàn ẹ́ wọ̀tálùláwù àtẹ̀sí ìpàdé náà àrẹ̀ àrẹ̀ alẹ́bí àwọn sọ pé ẹ máa sọ̀rọ̀ fún ọmọ ìyá yín ẹ sọ fún ọmọ ìyá yín o ẹ̀sìn ní ẹ̀sìn tọ̀wọ́ dọ̀ lọ́wọ́ bá àdìsọ́lá ìṣẹ́kùrò lé àfihàn ẹ sọ̀rọ̀ àfihàn ọmọ ìyá yín wàhálìlẹ́hùn àtẹ̀síwì ẹni tọ́lá kọ́lá ọba àdìsọ́ lọ́pẹ́ tẹ̀rẹ̀ múlẹ̀ tàyí náà wùhá ní àdìsọ́ tí wọ́n máa gbé èdè lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ tó ọ̀gá náà ti sọ ní ti àtẹnu tàbá fẹ́ fẹ́ kí ni tàbá fẹ́ tẹ̀ láti ẹ̀ kó láti sọ á ní aláhùnmá tẹ̀láhù aláhùnmá tẹ̀síwì tó àtẹnu wọn náà kò án tọ́lù àlẹ́ yìí wọ̀tẹ́lì mo tẹ̀síwì má tàbá fẹ́ tẹ̀ láti àwọn àkọ́kọ́ pé aláhùnmá sọ́yìn wà lẹ́yìn yìí alàǹdí náà mọ̀ حسنات والله تعالى أعلم نعم وعليكم السلام ورحمة الله وبركاته نعم كما تقول جواب نعم ẹjá gbọ́nà ẹmọ yìí ǹgbọ̀n yìí ǹgbọ̀n yìí àwọn òbí mẹ́lẹ̀ pé látara bíbọ́ ọmọ wọn pé ìpànìyàn kò dáa ní ìlànà pé ìjọba náà ti bèrè látara pé mo ò lójú lóyún pápá jùlọ wá mẹ́sàn pé pé ìtọ́jú tó tó wá láyé tó lọ́nà pé ó sọ pé olóògùn òun pé òun sì lè pé nàìjíríà ti lágbára àti mọ́tò ìlú láàrin bóyá

alhamdulilayi so nígbà tí a ti ọ tó ṣẹlẹ̀ ní bí kan ní afọ́wà yìí lábújá ìmọ̀mù yẹn ṣe kútúbà nígbà tó wà ṣe kútúbà ó wá nípa ìjọba wípé ìjọba Buhari dé látara pé kí ni látara tó wò lódodo ìtara náà ló mú bá ló mú náà yá wọ́n ti wá ń àwọn wọ́n ti wá ń pa àwọn èèyàn wọ́n ti wá ń dáàbò àwọn tábáwò nǹkan yẹn tábáwò sákúlálì àbí sẹ́kúlálì tábáwò àìṣe nínú àìṣe kílógún ní lóṣọ àbí tábáwò democratically àbí ẹ̀hẹ́n àbí tábáwò constitutionally àìṣe freedom of kini freedom of speech ó ẹlẹ́nu ló lè sọ tó báwò pẹ̀lú ẹnu rẹ̀ ìdáàkùnkú wo nù pọ̀sibí tí bàbá ìfi sọ́ọ́lìsì ó sọ lórúkọ ìsìlámù ó fi ó sọ nígbà tó yẹ kó jáde láti gbìn láti inú agbáni ìsìlámù rẹ̀

tọ́mọ wá ń tẹ́lẹ̀ fún wa àlẹ́bí ni àwọn àbẹ̀lọ́ àlẹ́bí tó bàbá àtàbù nà kí ló fẹ́ pa wá láti kí làwọn máa ṣe àlẹ́bí sọ̀rọ̀ àwọn àlẹ́bí sọ̀rọ̀ wa sọ pé ẹ máa ní sùúrù kẹ́sì máa tẹ̀ wà áhàjà máa wọ̀dọ́rọ̀dá zahara kọ́dà ó tún mú ọrí tó dọ̀ ìpínlẹ̀ ó ti lára fún ọ ó tún ní kó wó sí ọmọ ẹ̀wọ̀n anábìnrin ẹmọ ṣe kíni ẹ̀bá àmàdí sí wọn anábìnrin ẹmọ fún ọlẹ́kọ̀ọ́ sí wọn ẹ máa wá béèrè ẹ̀kọ́ sí lọ́dọ̀ tani ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àlùkọ̀dà ni fún dáńtọ̀ yóò ti máa ṣe lójú ayé àdẹ́sẹ̀ wá ọ̀rẹ́ sọ́nà anábìnrin sọ́nà báwo láti wá máa lò pẹ̀lú eléyìí ní ìjọ ní ṣe pẹ̀lú àwọn táàbọ pé ní bàbá ní ní máa jábà mú sí ìrìn tí wà sí àbí àwọn àdínú òṣìṣẹ́ mọ́lẹ̀ wà sí níbẹ̀ ló ṣe dára rí tó ní kí ni mo wá jábà mú jẹ́rù bí lọ́mọ sílẹ̀ wúwo wọ́n náà ní ọ̀tá rẹ̀ gẹ́gẹ́ mọ̀ sí àtọ́lọ́wọ́ ọlọ́wọ́ fi yìn ní ìbá jáde ní ìbá sọ àmọ́ gbogbo nǹkan àbúté yóò ti kí ni àbúté yóò ní ìbára sọ̀rọ̀ lára lọ́sọ̀rọ̀ àti sọ́kà ẹ̀yẹ́ máa ń sọ̀rọ̀ dáadáa gbà ní ìdí tí yóò ti tẹ̀lé lọ́dọ̀ ọlọ́run tẹ́yìn ó ti yàgbé ó النبي صلى الله عليه وسلم الذي لمن أراد أن ينصها مني سلطان فلا يبديه علانية الذي يعني كان تبني بسيتي نصيحة admonition tó bá bẹ́ẹ̀ ṣe àbí correction àbí observation tó bá bẹ́ẹ̀ ṣe fún ẹni tó bá jẹ́ aláfẹ́ alẹ́bìn ní fàlá yòòdì àlàyé alẹ́bìn ní má ṣe ní àgbàgbà òun alẹ́bìn ní má ṣe publicly anábìnrin wà láti lè yáàkó sí lẹ́bì yìí wà lè yáàkó lè bìí anábìnrin kó tẹ́lẹ̀ ní ó gbà lọ́wọ́ mú alábẹ̀rẹ̀ gbà lọ́wọ́ mú wà lè yáàkó lè bìí kó wá wọlé pẹ̀lú ẹ̀ kó wá ní kíni kó wá sí wà lè bìí lè anábìnrin wà nínú àgbàdà mú ó bá gba wà tó ṣe fún mi anábìnrin fàdá nígbà fẹ́ràn àgbàdà tó lọ wà ilà fàkàn àjà náà àlẹ́ yìí alábìnrin tí o bá wá gbà fàkàn àjà náà àlẹ́ yìí wọ́n ti ṣe kíni wọ́n ti ṣe tó sọ̀rọ̀ ẹ̀ lórí rẹ̀ ó ti sára mi àlẹ́bí lè ṣe ìgbà wọn ẹgbẹ́ wọn áwò pé kó làbí lẹ́tọ́dọ̀ ẹ́ àwọn ṣùhàd àwọn ìrúdú ọ̀pọ̀ àwọn ìrìnlá lónìí nù arọ́dọ̀ wọn dé kọ́ ẹ̀sẹ̀ báwọn táwọn arọ́dọ̀ ẹ́ a ìwọ̀ pé ká ṣe kí ni ká ṣe wá àti wọn gbọ́lọ́rùn wa ní ọlọ́run ìlú wa àyàfi tá a bá lè lọ́dọ̀ wọn tá a wá tòrò fún wa ọlọ́run ti wa à ń gbọ́dọ̀ ṣògbó yìí nìkì ẹ̀ ẹ̀ lè lọ́tọ̀ ìjọba ẹ̀ mo sì dákẹ́ ìmọ̀ pariwo dàgbẹ́ ìjọba ọlọ́run ti di pé èyí ṣe tó o máa fi kó o máa pariwo nínú pé ìdí tá a bá wò á rí pé àwọn abúlé oríṣiríṣi ń bẹ kó lè tẹ̀yìn ọ̀rọ̀ yẹn bọ̀ ọ́ sáré sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ fún káàmù tèmi káàmù tèmi nínú àwọn abúlé yẹn òun náà ni pé òtún ilé òtún máa ń tako ìjọba lóṣù níta gbangba kí ìjọba àwọn oúnjẹ kìnnì kí inú rẹ̀ ó dùn kọ́nà tó yẹ pé iṣẹ́ ń sọ òdodo ní lóòótọ́ inú rẹ̀ ò ní dùn kọ́nà tó bá padà wá ṣe nǹkan nǹkan òun lóòótọ́ ẹ̀ yóò ṣe àmọ́ yóò tẹ́kẹ́ ní lóò ní ọ̀sán rẹ̀ pé ìgbàlódé wà lọ́wọ́ kalẹ̀ kọ́lá ìwọ tó sọ fún sàgbàgbà omi tó ti da òun náà ló máa wá sọ fún ní ọdún lọ nínú àwọn ọ̀sán táwọn gbọ́ táwọn ọ̀sán tẹ́tẹ́ rẹ̀ wọ́n lè jọba àfẹ́fẹ́ wáyé tó dé pòfẹ́sọ̀ kan tó máa ń takò ìjọba ní ẹgbẹ́ jẹ́lẹ̀ ìjọba ń gbà gbà ó yá wọn ní fọ́ọ̀mù wá sí ní wọ́n bá táǹkì jẹ́ ọmọ bá rẹ̀ ó lẹ́wọ̀n so ó fi sọ òun pé ẹwà dúró ní nàìjíríà tó ẹnu pé paratata kan òun náà láti kó mójútó òun ni wọ́n ti òun wá mójútó gbogbo orílẹ̀-èdè ẹni wá fún dáadáa ẹni Ndị bí pé alábẹ̀rẹ̀ ala pé rọ́ọ̀ì olùdarí bẹ̀rẹ̀ lànà bí pé alábẹ̀rẹ̀ wọn náà ìyàwó bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àwọn ó ṣe déédéé ló fẹ́ kó ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ ó ṣe déédéé ló fẹ́ kó ṣe láàrin ọmọ rẹ̀ ẹ̀ ọmọ rẹ̀ wá jáde síta níta sọ gbogbo àwọn dá bàbá wa o pé fún wa bá bá wà nílò kò fún lóòótọ́

wọ́n sì wá tó ní tẹ́pẹ́ tẹ́pẹ́ ọba wá já ló mọ̀ wá fẹ̀rẹ̀ dé ìjú wa èyí tẹ́ ó sì máa nínú àwọn aburú tí wọ́n wà ní ká máa ní èdè tí gọ́ọ̀mẹ̀ntì níta òun náà ní pé àwọn èèyàn tára fi ń kan èèyàn máa ń ìfà ìgbìmọ̀ èdè tí àwọn ìtara nǹkan yóò tó ta ilé ètò òṣìṣẹ́ ẹtí òṣìṣẹ́ ẹtí aláàárẹ̀ tí ọ̀rọ̀ sí lọ wọ́n wá kọ́ síta nìkín wọ́n ti sọba yóò ṣe dáa àwọn èèyàn ìjọbájọ́ títù nìkín òjò nǹkan sọ òjò jẹ fáyà ní bẹ́ẹ̀ àwọn yìí wọ́n ti ta ilé ìwé wo òṣìṣẹ́ ní ìjọba òṣìṣẹ́ la wọ́n lò ilé ọwá ti ó àwọn yìí kì í sọba wá èyí wọ́n mọ̀ wú ni ká àjọba tó ń ìjọba yìí torí àtọ́ba wá yá káwọn kan wá ti dé pé àti ẹ̀wá agbára àwọn òkúta agbára àwọn òkúta agbára àwọn òkúta ibẹ̀ láti rí pé èso wà fún wọn torí pé kọ́mọ̀ dídẹ́ ṣe protest báwọn èé ṣe àwọn èèyàn ní gánà ń kó ṣe protest ohun àwọn àrìjọ̀nú àwọn fẹ̀yàfì wọ́n jáde wọ́n kó táwọn èèyàn nú wọ́n ti lẹ́gẹ́ ní ọmọ wa fún ọkọ̀ síwájú ẹ̀rí àwọn ọlọ́pàá wọ́n ní sí fún protest kò sí protest kan ó wà fífún nínú plan ẹ̀wọ̀n fífún protest ẹ̀ máa ń sọ

èyí ṣe àwọn àròsọ àwọn tó ti ṣẹlẹ̀ láàrin ẹ lọ Íjíbítì ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ náà nù ní òṣèwà lọ́rùn sí òṣèwà lọ́rùn kò wá sẹ́ni tó jẹ́ àjẹ́lẹ́ ìjọba ní pé kíníkà òṣèwà lọ́rùn àyàtí kó jẹ́ pé ìjọ padà wá gbéra wọn lọ ibi tí ó kù ní jáì ẹ̀wọ̀ Libya lónìí ẹ̀wọ̀ Egypt ẹ̀wọ̀ Syria ẹ̀wọ̀ gbogbo àwọn ìgbà sí ẹ̀wọ̀ Afghanistan ẹ̀wọ̀ bó ti lọ gbà ní wọn jẹ́ kó

àwọn ìlànà àfàràgbà àwọn ìyálọ́jà àtọwọ́kọ́bọ̀ tí wọ́n rí wọ́n tún fi jẹun tí wọ́n fi ṣe irú tó fi lóògbé wọn ò ní ìmọ̀ òye lọ́jà máa ẹni ẹ̀kọ́ tí wọ́n gbọ́dọ̀ àwọn ọmọdé tí àwọn anímọ̀ ní sùn lè gbé lọ láti máa bẹ̀rẹ̀ ọba àlejòlá káwa náà sì tẹ́kẹ̀ ara fúnra wa ló dá káwa náà sọ̀rọ̀ wa ṣe tí káwa náà ò ti dá ká fúnra wa ṣe káwa wá bẹ̀rẹ̀ ọba àlejòlá kò sí ọ̀nà tí ẹ fẹ́ fún rẹ̀ lóko ara yìí wípé ìyẹn lè tẹ́lẹ̀ ìyẹn lè jáde lé ìyẹn lè tako ìjọba níta láyé tako ìjọba níta òun yóò kàkà ní kàkà àbá àti bá ṣe bẹ́ẹ̀ ó dájú lóko lágbo yẹ nígbà ní ìjọba àwọn ìjọba mi kọ́dà tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ àṣìlá àṣìlá kò lágbo ìjọba mi tó bẹ̀rẹ̀ tó fún àgbọ̀fọ́ àyè ìjọba ìjọba وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك